tẹ́nàǹtì lu láńlọ́ọ̀dù ẹ̀ dákú nítorí tíyẹn béèrè owó ilé lọ́wọ́ ẹ̀ ìwájú onídàájọ́ abilékọ AK Dòsùnmú Usman ti ilé-ẹjọ́ májísrèètì kan tó wà nílùú Èjìgbò ìpínlẹ̀ Èkó ni wọ́n wá ayálégbé kan ọ̀gbẹ́ni Nelson Ikenna Okoli lọ ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ṣe ló bàbá onílé ẹ̀ ọ̀gbẹ́ni Clement Ene àti kíátekà ilé tó ń gbé dákú Aláròyé gbọ́ pé àìpẹ́ yìí ni Clement ti ṣe láńlọ́ọ̀dù Nelson ní ilé tó ń gbé lópòpónà ọ̀nkù joe nílùú ìjẹgun nípínlẹ̀ èkó lọ́ọ́ béèrè owó ilé tí nelson jẹ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí bọ́ sápò ìbínú nelson lójú ẹsẹ̀ náà ló ti fa ìbínú yọ tó sì lu bàbá onílé rẹ̀ bàjẹ́ yàtọ̀ sí bàbá onílé tí ọwọ́ ìyá tó lọ́jọ́ náà dáadáa ṣe ni nelson tún kó ìgbájú ìgbámú bu ọ̀gbẹ́ni benjamin wàṣùkù tí í ṣe kí á ti ka ilé ọ̀hún ìdí àpólà ńlá kan báyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ yàrá tó ń gbé ni nẹ́ẹ̀sì fi lu bàbá onílé rẹ̀ dáadáa nígbà tó lo irin kékeré kan láti fi gún alákòóso ilé ọ̀hún ìyẹn kíátìkà náà lórí yànnàyànnà nígbà tọ́wọ́ wọn kò ká a mọ́ ni àwọn méjèèjì bá doríkọ tẹsán ọlọ́pàá agbègbè ìṣẹ̀rí Ọ̀ṣun tí wọ́n sì lọ́ọ́ fẹjọ́ rẹ̀ sun àwọn ọlọ́pàá lójú ẹsẹ̀ táwọn ọlọ́pàá ti gbọ́ sọ́rọ̀ ọ̀hún ni wọ́n ti lọ́ọ́ mú un nílé rẹ̀ pé kó wáá ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi wàrò ọwọ́ ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ọ̀hún ni Nelson wà tó fi jẹ́wọ́ pé lóòótọ́ lòun lu láńlọ́ọ̀dù òun bàjẹ́ nígbà tó wá béèrè owó ilé lọ́wọ́ òun ìdí tí mo fi ṣìwàhù ni pé kò sówó lọ́wọ́ mi rárá mi ò níṣẹ́ gidi kankan lọ́wọ́ báyìí tí mò ń ṣe bẹ́ẹ̀ ni kò tún sówó lọ́wọ́ mi agbára káká ni mo fi ń jẹun nínú ilé mo sì ti sọ fún alákòóso ilé ọ̀hún pé kó yéé béèrè owó lé lọ́wọ́ mi pàápàá jùlọ lákòókò yìí èṣù ló gbọ́wọ́ mi lò mi ò kí ṣèyàn bẹ́ẹ̀ ọlọ́pàá olùpẹ̀jọ́ spo benedict àìgbọ́kàn tó fojú nelson balẹ̀-ẹjọ́ fẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kàn án ẹ̀sùn àkọ́kọ́ ni pé ó lu àwọn àgbàlagbà méjì papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ẹ̀sùn kejì ni pé ó lo àwọn ohun ìjà olóró láti fi dá àpá sí èèyàn lára gbogbo àwọn ẹ̀sùn tí wọ́n fi kan olùjẹ́jọ́ yìí pátá ni ọlọ́pàá olùpẹ̀jọ́ ní òfin ìlú èkó kò fààyè gbà rárá ni lẹ́yìn tí wọ́n ka àwọn ẹ̀sùn ọ̀hún sí ilé títán ni nẹ́ẹ̀sì rawọ́ ẹ̀bẹ̀ sí adájọ́ ilé ẹjọ́ náà pé kó ṣíjú àánú wo òun lórí ọ̀rọ̀ náà adájọ́ gba béèlì rẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà àti onídùúró méjì tó lórúkọ láàrin ìlú tí wọ́n sì jẹ́ ẹni tó ń sanwó orí fún ìjọba ìpínlẹ̀ èkó déédéé ó sún ìgbẹ́jọ́ ọ̀hún sí ọjọ́ kejìlélógún oṣù kẹsàn-án ọdún 2023 yìí adéwálé adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròye online television